ṣe. à ń ṣọdọ àwọn bàbá wa. ta ni bàbá yín níwájú ọba adájọ́ ọba. Jesus. ó ti gba wèrè mẹ́sì ó ti gba sódì kò lẹ́tọ̀ yìí. iná níwájú ọlọ́run ẹ jésù kristi tí ayé yín kò sódó sínú ẹ̀mí yín. orí signpost ní ẹnu ọ̀nà pé ẹ̀wọ̀ ọmọdọ̀ ni mo ní kí wọ́n apply. ẹ̀yin dande. yéè ta lẹ́yìn yìí kì ṣe pé rẹ́ǹtì ẹ̀ ẹ̀ sì ṣe ẹ̀ tòkunbọ̀ ni. náṣọ́ra ni. kì í ṣe adivisia. náà ti ṣe ń di ọkọ mi kún sẹ́rì fatán ti sọ́ di ṣéra mo ti mọ̀ pé ṣe olúwa máa ṣe nílé ìké ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀. torí wípé ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ ẹ̀ kan ṣoṣo ó fi fún wa. I am your mother èmi ni mo bí ẹ o ò dẹ̀ lè fi nǹkan kan pamọ́ fún mi. Shout out Black of Africa, Shenwebu, they are daddy ready ready. Ṣé àwọn tó ń gbé ṣé wọ́n dá sí? Bó ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ o, bó ṣe máa ń bẹ̀rẹ̀ rẹ o, sọ́tọ̀ àtúbà kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? Mo ní mẹ́sẹ̀gì fún ẹ. Mẹ́sẹ̀gì? Bẹ́ẹ̀ni. Ẹ kí ló tó sẹ́ndẹ̀ lórí WhatsApp àbí lórí ìyàwó mẹ́sẹ̀gì? Ní nọ́mbà ẹ̀. Give me your Bakasio, your body looking like tsunami, close to Hiroshima. Ah! Jésù Kristi! Mo. Kí lélẹ̀ ẹ̀jẹ̀ Jésù? ẹ̀jẹ̀ jésù bíi ti báwo. báwo ló ṣe máa sọ pé torí pé o gbẹ̀sìn o ò ní gba ọkọ ẹ láàyè láti máa súnmọ́ ẹ déédéé. ṣé kí n máa ra pásítà mọ́. jésù mi tó fún mi. what has come over you gangan náà ṣé sìn lélẹ́yìí tó gbà yá bẹ́ẹ̀ sí. ìlú yẹ kó wà ní ṣé kò ṣe hospital ló yẹ kó wà. òun náà ló ń sì pé kí n dáhùn padà sílé ká máa gbàdúrà sí omi ká máa ká sáà. àmọ́ tí n bá ń wà pẹ̀lú wọn ẹ̀mí ọlọ́run kan náà á wa lọ́wọ́ kí ló dé tó ọwọ́ sọ wá àyè tó fi rìn o. kí ló dé yìí. wo àmì bámi kọ́ sínú àmì. kí ló dé tó ṣe santa ọ̀fẹ́ para rẹ̀. tó ń gbé inú mi ó ju gbogbo ayé lọ. tí ẹni tó ń gbénu ẹ láti jọ yóò ti tó kó kúrò bẹ́ẹ̀. bàbá lórí àwọn wòyí olúwa gba ọpẹ́ wa bá mi mú ọkàn wọn bá mi yí padà. ọba tó fún mi lè yé mi tí kò gbowó lọ́wọ́ mi.